بها الشرور أنفسنا أو سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وتابعين له إحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحديث نبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذني الله وإياكم بها ثم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. الله وبركاته. apa ada apa-apa. àtúndà ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí ọmọ tí ó jẹ́ kọjá tẹ́lọ̀ lẹ́yìn ó tún ní pátẹ́lì pàdé láti nù tẹ̀síro tóràtọ̀ ẹlẹ́dẹ̀mọ́ràn eléyìí tí à ń bá bọ̀ lánàá nínú áyà tí a ọ̀rẹ́ ni táyà ẹlẹ́ẹ̀ka òbí ní àádọ́rùn ẹlẹ́ẹ̀ka òbí ní àádọ́rùn táyà tuntun báyìí. níbi tí ọlọ́wọ́ bá wà ètò ọlọ́lá tó ti sọ fún wa nípa wípé ní òun ò ní gba ẹ̀rù kan lọ́wọ́ ẹ̀rù tó yàtọ̀ sí ìgbà wa tòmátà tó ń bíyá tó lọ nínú àlàyé ọ̀rọ̀ àwọn àbá àwọn àbá onítẹ̀sí bí àbá wa ìmọ̀ràn kọ́bá yìí àbá wa al-Imam al-Baghawi àti àwọn àbá onítẹ̀sí bí ìmọ̀ràn wa náà ìmọ̀ràn yìí. Nínú ayé ilé tí àlùfáà lánàá, wọ́n mú àwọn kẹ́kọ̀ọ́ wá fún wa tó fi yẹ kí á sáàpà níbẹ̀ lórí tí àgbọ́yé wa tó fi gbogbo kẹ́kẹ́ lórí ayé ilé tí àtà lánàá. Ayé àmì òun yáyà tí ọlọ́run bá lè fi ọlá sọ fún ayé pé yábà fẹ́ rọ bí ní ńlá ẹ̀ẹ́dẹ̀ gbogbo Wọ́n sọ fún wa, wọ́n ní àwọn الكتاب àwọn ni wọ́n bá àwọn ṣe fàǹfà lórí wípé àwọn kan làwọn wà lórí ìmọ̀nà àwọn kan làwọn wà lórí ẹ̀sìn òdodo ìyẹn ìlànà ti ànábì wa ìbẹ̀rẹ̀ ọ̀yìn náà àlẹ́ yìí sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àbáwá ìmọ̀ àbáwá náà ti wí. وذلك أن أهل أهل الكتاب اختلفوا فتح كل واحد منهم على دين إبراهيم عليه السلام ẹsìn nígbà wọn àwọn àbẹ̀yí ojú ọ̀nà àdájúwà ìṣòro yìí ẹnì kejì náà sọ pé àwọn làwọn wà tó yí ojú ọ̀nà àdájúwà ìṣòro yìí ọ̀rọ̀ tí wọ́n fà láàrin ara wa wọ́n á kó lọ́wọ́ àti ìfọ̀tò wọn wà ní ọ̀sẹ̀lẹ̀ nínú. ìgbà tí wọ́n lọ́dọ̀ àtẹ́bí ẹgbẹ́ tá àtẹ́bí dá fún wọn ni wípé فقضى النبي صلى الله عليه وسلم إلى طريقين غريب من دين إبراهيم عليه السلام ìkéde kékeré ọ̀sán tó wà lórí ìlànà ànábì Ibrahim bẹ̀rẹ̀. torí pé kí ni ànábì wa Ibrahim كان مسلما مسلمين عليه الصلاة إبراهيم ṣùgbọ́n ìjọ ìdájọ́ta ẹbí wa Muhammad sallallahu alaihi wa sallam wà kọ́ ẹ̀dù láti náà sọ ọdún wọ̀nà láàbùkù dídí ni nítorí ọbẹ̀ máa sọ fún wa ní pé láàbùkù yẹ òun ni táàtì ìbúrẹ́lù àwọn òsì níta. فأنزل الله تعالى الآية أفغير أمر الله sí àlékún àkọ́yé tó tó wà fún wa dáadáa nípa ayẹ̀ pẹ̀lú bá tún kà á bọ̀. Ọ̀sẹ̀ ìjọba máa tún kà á láti. Lẹ́yìn bẹ́ẹ̀, wọ́n mú àlàyé mi wá lè tínú ìdí ọ̀rọ̀ múlẹ̀ fún wa nípa ayé alẹ́ ìpín à wọ́n sọ̀rọ̀ ẹ̀mú ẹ báwọn bá láwọn òfé tó láwọn ọ̀fà ọ̀tá lẹ́nu tó wọ́n wá ni wọ́n sọ́lá tó wọ́n wọ́n sọ́lá ọ̀fà wọlé. lúpẹ̀ ní ọlọ́ọ̀rọ̀ ìlú lẹ́tọ̀ọ́ náà ọmọ tó sálẹ̀ fún. Wọ́n bá pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àwọn akẹ́kọ̀ọ́ ìgbà ní ti pa bọ́ọ̀ ọmọ ilé ẹ̀ka ọmọ tó sálẹ̀ fún. Ìwà bá pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àbí ìgbà ní ti pa gbogbo ilé ìlànà ìlànà. Ṣùgbọ́n ní ìtọ́ba sí ọ̀rọ̀ àbá lórí ẹ̀. Agbọ́bọ̀ aláǹdẹ́gbàbọ̀ Imam Ibn Kathir rọ̀dímọ̀ wọ́ ọba bàbá wà sí à àwọn náà jẹ́ kó yé wa nínú ọ̀rọ̀ wọn ilé ìta kàlánà wípé ní àwọn tí wọ́n gbà ní tọ́wọ́n bìtàmọ́ wọ́n àtìsàmá àwọn àwọn tí wọ́n gbà ní sọ́mà àwọn ọgbà ní ìyẹn ni àwọn ọ̀láìkà ṣùgbọ́n lórílẹ̀ ìyẹn ni àwọn ọmọdé ní sáàtà tí wọ́n sọ fún wa pé olóró rẹ̀ ti dáhùn rẹ̀ sáàtù gbàgbẹ́ lọ́wọ́ láti yẹ ìbínú bẹ́ẹ̀ wà. ṣùgbọ́n kárí ẹnu wọ́n láwọn ní àwọn àdàlù tó ṣe ń pé àdàlù wọ́n tà ní kárí ẹnu wọ́n láwọn kánú wọn títà àwọn ní kára án òun ni ìgbà tí ogun ojú ogun ẹ̀sìn sẹ́lẹ̀ wọ́n á gbà ní kára án nígbà tí wọ́n mú wọn lẹ́rú ẹgbẹ́ mi ta àtàlàyé láti. bákan náà àwọn àtẹ́sùn ìgbà tó ṣe wípé wọ́n gbórí kúkú wọn náà ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ tòun ti fún kùn wọn tí wọ́n kú sórí ẹ̀hún náà wọ́n gbà sí kára án nígbà tó yàtọ̀ sí àrùn abẹ́rẹ́kà. eléyìí abáwa náà gbàgbọ́ rí àwọn náà mú ọyà ìwá gẹ́gẹ́ bí abáwa náà fi kẹ̀sí bí wọ́n ti mú wa lánàá ṣe wà nílá yà ìlú máa fi sáà wá ti wọ̀rọ̀ ápẹ́ tó àwọn ọ̀kára á wà nílá ló ń bẹ̀rẹ̀ kúrò wù wà láàkọ́ ilé ìfọ̀mù àbẹ̀wà ayàdé apa yang awal ada surat nahan dan ada surat pasti yang surat. Cuma kita lagi mau jual pe, wabah, negaraan, bapa mau kerja, sebelum semua itu, orang jual Ojú ọ̀gbọ́n ló wà lọ́wọ́ lọ́wọ́. Báwo bá láwọn ọ̀gá? Abẹ́ ẹ̀ka. Tó ti ẹlẹ́yìn. Ayà náà ń fún wa ní àwọn àgbọ́yé nípa wípé ní káàtì kúkú gbà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ káàtà pẹ̀lú ìsinúgbẹ́dọ̀ láì mú ìjẹni nípa wa púpọ̀ torí wípé àwọn tí wọ́n gbà ní kárí àìsí àwọn olùgbà gbogbo wọn ní tó àwọn àti pẹ̀lú ìjà

فلم Wọ́n ọba ọba rẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́wọ́ padà wá sí ti pásítọ̀ padà sọ́kọ́ pa ìdàpọ̀ ìwọ̀n náà wúlò fún kàná. ìyẹn náà bá wá ní sọ́kọ́ wáyé wọ́n tún bẹ́ẹ̀ náà sọ náà mọ̀ sí wá ládàá òkú tọ́. nígbà tó wá ní ìtàtẹ́nu bọ́ eyín nígbà tí ò sáfù ṣe máa ń sọnù ìjọpọ̀ ọ̀gbà yóò wò wúlò rẹ̀. ọba ti gbà láti sìn nígbà tí kàkó wọn bá ń parí fún ọ tí ó fi ipa dáadáa nínú ìgbésí ayé rẹ̀ bákan náà ní àyà ilé tó tẹ̀lé tàbàlàyé fún ara náà bákan náà wípé ní ọlọ́ọ̀bà àdéjọ aláwọ̀ tó bá nẹ́bì tó mọ̀ lọ àríwọ̀sẹ́lá pé rà nẹ́bì wọ́n la àmàlà ìlà náà. Bọ́lí wọ́n ní zákàrọ̀ mílà wàlà àdìyàn wàtìrọ́bà náà ti fi hà. ثم أمر رسول الله صلى الله عليه وسلم أن يقول آمنا بالله wọ́n ní ọlọ́ọ̀bá ọba àlejò aláwọ̀ fún ìwà lórí wípé ọ̀pọ̀lọpọ̀ náà ríra wọn gẹ́gẹ́ bíi pé ẹlẹ́sìn làwọn àwọn wà ẹ̀sìn kábẹ́jẹ́ ní òdodo ọlọ́wà ní ìyá nẹ́bì jẹ́ kó yé wọn pẹ̀lú gbogbo tí wọ́n ń sọ yẹn jẹ́ kó wọ́n mọ̀ yìí pé ọlọ́wọ́n bá nìkan gbogbo òun nìwọ́n nígbà tó sí. bákan náà ìwé tí a sọ kalẹ̀ fún ìyá nẹ́bí sísè àwa nígbà tó sí bẹ́ẹ̀ náà àwọn ìwé tó ṣáájú tó lọ bá àlejò alákọ̀ọ́kàlẹ̀ bá àlejò àdìgbèrọ yìí mà. Àdẹ́bíwá Ìsìláyìn, àdẹ́bíwá Ìsìláyìn. Bákan náà, tí a bá lọ lè wo Yàkú, a rí pé Yàkú bù yìí, òun náà ni ẹnu kò lórí ẹ̀ lórí ẹ̀mí tí ń jẹ́ Ìsìláyìn ti Àwọn àlejò ìgbà wo ni ìsọdọ́nkọ ìsirahìlì bẹ́ẹ̀ ọbẹ̀ láti kò dáre ọbẹ̀ láti kò ní àdéhùwà yàkú àti ìsọdọ́nkọ wọ́sẹ̀rẹ̀. àwọn akọ́là yìí fọmọ́ ẹ̀wọ́ lánàá pípẹ́ gbé ọlọ́wọ́ bá àdéhùwà lábọ́dún máa ń ṣe nìyẹn. kébì náà ti kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tí wọ́n náà kó kẹ́kọ̀ọ́ níbi eléyìí mo bá béèrè nǹkan lọ́dọ̀ lọ tó ń fẹ́ nǹkan lọ́dọ̀ lọ láti orí ìlú lórí ẹ̀mọ́ kò mẹ́. àbí ẹ̀yin àtàwọn akẹ́ lẹ́jọ́ jẹ́ ẹgbẹ́ níbi ìkẹkẹ ẹjọ́ jáde sùn ni ṣùgbọ́n àwọn yìí àwọn tètè rí àwọn tètè rí ní ọ̀rọ̀ kó jọ. wọ́n lè ìrànwọ́ wọ́n gẹ́gẹ́ bíi pé ah àwọn ọmọ yìí pàṣẹ ọmọ ìjọba wọ́n kó lórí òdòdó bọ́lá wọn bá tó wá ń ṣe tiẹ̀ tiẹ̀ kókó lé ní fún wọn lọ nínú àwọn ẹ̀kọ́ lọ́mọ àti ìwé àtúntò ẹlẹ́yìn ẹ̀yin náà bọ́lá wọn bá tẹ̀sán láti tó ọ̀rọ̀ náà bọ̀ ọkọ̀ fún wa lákọ̀ọ́kọ́ fún wa ẹ pé àdéhùwà ìsìnàlè tẹ̀wọ́ ọmọ ọkọ̀ wa ìsìnà ẹ̀ ní ká rí pé ẹ̀yin bàbá ìsìnàlè ní sírísì àti ẹ̀ ní ti وقال في الله الإسلامي زوجات الحياة والجماعية في كل لها صلى الله عليه وسلم لما هو أهم كذلك لا تعيش كل شيء أمريكا أي أصدقاء قولي أبرو صلى الله عليه وسلم ولا خمسينية قولي بيالي أقول أمين Bọ́lá bá ń pẹ̀lú ó ní nígbà tó tó bẹ́ẹ̀ sí àwọn olùgbé. lábala eléyìí ọlọ́wọ́ bá nìkanlá ó wá ń dé bẹ́ẹ̀ ó sì mú jáde lágbára nẹ́tìwá ìsáà àwọn àti ọlọ́wọ́ tó pọ̀ gbogbo àwọn ìjà àti ọlọ́wọ́ tó pátá títí àti wà ìjà àti ẹ̀ mọ́ra wa nínú ọdún pé àwọn àmì ìdọ̀rọ̀ yìí ní bàbá àwọn àti ọlọ́wọ́ torí ìdí eléyìí ẹ̀kọ́ nìyẹn sọ́yẹ́ kí nà tẹ́ nà ká nínú ayé yìí ọlọ́run bá lè láti yẹ fún ẹ̀ pé wọ́n á ti lọ́wọ́ tó òtún kẹta tó wá ní kíkẹ́ lọ láti ìlú ìyẹn ló wá fà á ayà tó wá tẹ̀lé láwọn ní amúlẹ̀ fún ọmọ ayà tó tẹ̀lé. Àbáwá kúrò, àbáwá ìtùkẹ̀bí, bákan náà àbáwá àlìmọ́ àlùbábọ́wí. Àwọn náà ń sọ nínú àyà yìí láti lè sàrà ẹ̀kọ́ aláàtúntò lè sọ yé. Wọ́n ní àyà yìí ó ní ìgbòdò lẹ́nu lára. Wọ́n lọ́wọ́ arákùnrin kan tá a pè ní Hárùn wọ́n ní kò dé láyà ìṣèkalẹ̀ àti àwọn àwọn akẹ́kọ̀ọ́ yìí pé ìwọ́n àkẹ́kọ̀ọ́ fún wa yìí pé àwọn mọ́kànlá ni wọ́n òun ló ti gbà wọ́n. ìwọ́n àkẹ́kọ̀ọ́ yìí pé òun àtàwọn méjì lánàá ṣùgbọ́n ara fún mi hà òun bá wà láti fi lọ òun bá lọ òun mẹ́ta lọ òun sàlá. wọ́n ní ọkùnrin náà pè ní aráàlú yìí àtàwọn yòókù rẹ̀ yìí wọ́n ti gbà Islam tẹ́lẹ̀ ṣùgbọ́n ìrìnàtú ẹnìyàn Islam gbogbo wọn bá ti Islam lọ náà òsì dáàbò sábẹ̀ náà yìí pé lókè ayé àlẹ́jì ni àwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà fi Islam òsì dáàbò ọ̀gá wọn ti yọ ọdún ìjọba náà fọ̀rọ̀ ẹ̀sán òsì bẹ́ẹ̀ wọn náà ò sẹ́lẹ̀ máa aláwọ̀ lè dáàbò máa wọ́n kọ́ wọ́n tó bá tó ṣe sáàmà nínú kọ́ jáde kó lùmọ̀ ní náà. àkókò sì jẹ́ sí pé ọmọ àmà yíyá ọmọ àmà ká lábẹ́ pé ìjọba mùsùlùmí náà bẹ̀. àwọn yìí wọ́n wá gba ìlú mọ́kà lọ nígbà náà wọ́n kọ́ sí ìlú mọ́kà. ìgbà tí wọ́n dé ìlú mọ́kà. ẹ̀ta pè ní áárí group work ìgbà tó dé tó mọ́kà ó wá sí pé <laughs> ìtọ́wọ́ tó kù yìí tó lè òun lè òun lè òun lè o áyà náà wá sọ̀kalẹ̀ áyà yìí wá lẹ́sìn gbọ́ àwọn ará ilé wípé ní wà máa ń yá sẹ́kítẹ́rà ìsìláàmù dínà. ẹ̀rù tó tún ìsìláàmù tẹ́lẹ̀ mọ́ òfin máa. bàbá àti wọn mọ̀ rẹ̀ àwọn tó tẹ́ ìṣe rẹ̀ wá wọ ẹ̀. wọ́n wá wọ́n wá lọ ka àwọn ọ̀gbọ́n. abẹ́ bọ́ọ̀lù ní wọ́n lọ ka àyà náà ṣe ọ̀gbọ́n sí ọlọ́wọ́ bàálẹ̀ kẹ́lá tó ń fà nẹ́bí sọ̀tọ̀ lọ́wọ́ àdìwọ̀ sẹ́nà. Ọlọ́pàá ni tó bá pa ìsìláàmù tó lọ́wọ́ sí ìsìláàmù máa. Gbogbo bẹ́ẹ̀ sì kẹ́sì tó kó lè yà láàyò ọlọ́pàá ní ìgbà lọ́wọ́. Wọ́n tó wá sí ìjọ gbèdà ìyá nínú ẹni tó bá ti wà. Bẹ́ẹ̀ni káyọ̀ ẹ̀kọ́. Ẹ̀rú bà arákùnrin yìí sáà bàtí hárì. Ẹ̀rú bà á lọ́ba tó bá ara rẹ̀ yìí pé tó bá níbẹ̀ à ẹ dákọ̀ ẹ bá lọ tó bá nẹ́bí tó ń wá wà nínú sílẹ̀ ẹ bá wà nẹ́bí lọ tí a bá tó bá nẹ́bí máa béèrè lọ́wọ́ ẹ̀ wípé ní ǹjẹ́ ọlọ́run lè gbàgbé láàyè padà tí mo bá ti kíni tí mo bá padà kó o lè tètè ìgbéra lórí ayé àtọ́tẹ̀lé lápàdà kúkà yóò wá sálà yóò rọ̀ yẹn papọ̀ fún aláàbò sọ̀rọ̀. alákàtọ́ lọ sí ayé ní kankan lọ́wọ́ mi. ẹ jẹ́ ká mú lókùtọ̀ kan. pẹ̀lú àlàyé táwọn àbá àtẹ yìí arákùnrin náà ó sì láàbù ọ̀rọ̀ òfin náà ayé àpò àti wàá bọ̀ kalẹ̀. àwọn aráàlú rẹ̀ wọ́n fẹ́ kó lù wọ́n lè fi wọ́n lọ fún mi rú tọ́lọ̀ bá ètò lápò. wọ́n náà gẹ́gẹ́ bí mùsùlùmí tó bá rí nínú ọ̀rọ̀ wọ́n fi ilẹ̀ tó bá lè lò gbóló. tó kọ́ mùsùlùmí tẹ̀sí rẹ̀ bá yé kò ẹ̀kọ́ wọn táwọn tó tójú ọ̀nà tó wà àbáwọn kanáfún tẹ̀sí rẹ̀ wà lójú ọ̀nà. ìwọ́n tó ti yé wọ́n tó ọ̀sán ojú ọ̀sán lọ́wọ́ yẹn àwọn tó wà lórí àná wọ́n tó lè lórí àná. ọ̀rọ̀ ṣùgbọ́n ìyẹn náà káwa náà ká lọ sí ọ̀rọ̀ káwa fi kẹmú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń lọ bẹ́ẹ̀ wọ́n ti máa fi pé wọ́n ti máa pé ìsìn wọn. débi pé wọn àti méjì kẹrin lọ́dọ̀ ọmọdé gbogbo ẹ̀ka ẹ̀fẹ́ sùn wọn ẹ̀fẹ́ lọ́dọ̀ wọn wọ́n ti pè é lẹ́yìn wọn. ẹni tó bá ní ẹgbẹ́ ẹ̀sìn bá ní ẹgbẹ́ wọ́n ti gbé kí gẹ́gẹ́ bí wípé ẹ̀yin gan-an ẹni tí ń ṣe wọ́n ẹ̀yin lẹ́ẹ̀fẹ́ jẹ́ kánilárí láyé gbogbo eléyìí wọ́n kọ́ wa wọ́n àti fẹ́ wọ́n àti fẹ́ ẹ̀yin rí ẹ̀yin lẹ́yìn náà wọ́n ti dáwọ́ kótó gbàtẹ́ yẹn náà ti màdá òdo wa bẹ́ẹ̀ sì ni èyí wọ́n bá lọ yẹ kèé lójú tù àti bọ̀dá bẹ́ẹ̀ lè da wọ́n kàn fojú wò àwọn tó bá yẹ àti bọ̀dá rẹ̀ da wọ́n kàn wá ní tilẹ̀ wọ́n ti wọlé wọ́n tó bá wọlé ná olùkí wa. arábìnrin kan bẹ ẹni tí mo ń tọ́ ọ̀rẹ́ yìí ẹni tí mo mọ̀ dáadáa ju àtọ́kọ̀ àtìyàwó àtàwọn. lẹ́gbẹ́ gbọ́dọ̀. nítorí pé wọn débẹ̀ ní pé ọ̀rẹ́ arábìnrin náà wọ́n wá ilé yà abẹ́rẹ́ ọ̀sán aláǹdà mẹ́tẹ́ta dé àdáwò tó pa wa láti ilé yà láti pàtó ọlọ́sìn náà wọ́n tó wá wa lọ. wọ́n wá ilé yà ndị wá pè lọ́sìn ara ẹni náà ṣe abẹ́rẹ́ lọ. ṣùgbọ́n bàtí mi padà ń ṣèwádìí ṣé mi padà ń gbọ́rọ̀ èmi padà ń gbọ́rọ̀ pé ẹni yẹn ó nímọ̀ nípa ìmọ̀ ìṣègùn òyìnbó gẹ́gẹ́ bí ìdájọ́ ìrìnà tó ń lọ tó ti dà ẹ̀mí kàkà tó ń tó wá tó jẹ́ bẹ́ẹ̀ lápẹ̀jù ọjọ́ máa ń bọ̀ Bẹ́ẹ̀ pé ìyẹn ó sì yẹn náà èrò nínú ìjọ pẹ̀lú ìmọ̀ tó lè ní tó ní ìwà àkọ́bẹ̀. Ó lè máa fi ìdíkà lọ́pọ̀lọ́ pé ìmá ti máa fi gún ẹ́ òun ló ń lò láti tẹ̀sí tọ́jú àwọn èèyàn. Kò yẹ ṣùgbọ́n mo ò ní sọ pé yẹn ni yóò máa tà á sábẹ́ èyí tó lè lọ bí àwọn èèyàn kó jẹ ìyẹn wá ní ó tó mẹ́ kó gbọ́dọ̀ bá wà ara wa yá ṣe wáyé pé ibẹ̀ wọn náà làwọn ẹni yẹn tó gíní mùsùlùmí ni wọ́n tẹ́lẹ̀ ibẹ̀ ni wọ́n ti rẹ́pù omi jẹ́ ìlà. kí ni wọ́n mẹ́lò bẹ̀rẹ̀ ni pé wọ́n á tún wá rí rí wípé ìpín jẹ́ ọ̀nà ìtẹ̀lé ayé yọ̀mọ̀ àwọn ọ̀rẹ́ yẹ kọ́kọ́. ọkọ̀ nípa kàdí ìránṣẹ́ wọn níbẹ̀ agbódegbà. Gbogbo àwọn ọmọ àwọn tí wọ́n ti sínú láàbù tẹ́lẹ̀ náà wọ́n yóò kọ́ wọn padà láàbù àpẹẹrẹ. Gbogbo fámìlì wọ́n kẹ́yìn wọn síra wọn. Kò sẹ́ni kan nínú fámìlì káwé ta àgbẹ̀ òjẹ́ ni. Kódà ìdíkánná ìtókè wọn nínú fámìlì ìyàwó ó ti pọ̀ ilẹ̀ orí rẹ̀ tó bá ti pọ̀ báyìí àwọn wọ́n ti tilẹ̀ fún wáyé wọ́n sọ pé kò sí àwọn ilé ẹ̀sìn ọ̀sán náà yẹ fún àwọn sí àwọn ilé. wọ́n ti ní kẹ́kẹ́ tẹ̀lé ìmọ̀ láíláí. etí mo ń sọ yìí kìí ṣe kí wo físíkà ni o físíkà ni tó tẹ̀lé sí yìí o kìí ṣe pé wọ́n rọ̀ ṣùgbọ́n mi tí mo wà lẹ́yìn. títí títí títí wọ́n máa lọ bẹ́ẹ̀. nígbà ya àbá mi wọn ṣe wọn rú ná. nígbà ya wọn àwọn fámílì ọ̀gbọ̀n bàtà àárẹ̀ ṣe kò sí àárẹ̀ ìgbà kan wá gbàrà rẹ̀ náà. orí àárẹ̀ kan wá lé náà. wọ́n mú padà kú sílé ìgbè náà níbi tá a ẹ dẹ́kun bẹ́ẹ̀ tí wọ́n bá lọ wọ́n ti ò bá ní ìyàwó tó ń yà fún ikú lọ àdámà tó mọ̀. Abẹ́ ìjà, títọ́ fún ọlọ́bẹ̀ náà kọ́, yóò fi wá mú bọ̀. Wọ́n ò sì kẹta mú bọ̀. Àbúrú náà wá fún ní mú bọ̀. Ọlọ́run wá ní pé ọlọ́run afẹ́fẹ́ náà láǹfààní láti tẹ̀lé wọn lọ lórí arábìnrin nígbà tó kú. Kí ló dé tẹ̀lé obìnrin tẹ̀lé wọn lọ ní pé bá ní ìyàwó àwọn obìnrin yìí ó ń sọ fún ọ ọkọ ẹjọ́ náà gbàgbọ́ wà lọ́wọ́ wọn ni pé ọmọ sálẹ̀ wọn láti tù lórí ìwà ìwà ọmọ ọmọ tó wà ó ìgbà dáhùn náà kó o fún wá náà ti wá wọn lọ níjọ́ náà nígbà tá a di arákùnrin kò fẹ́ wá kò fẹ́ nígbà tí ká pé nígbà tí ká pé fẹ́lẹ́ ó ti wá ìjẹ́ ìdíkọ. Jẹ́mọ́ wa, èyí tọ́lọ̀ wa ti pè ní òrùlé fún wa tó sọ fún wa kí á pé wọ̀n wá ìpínlẹ̀ ara náà àrà tó pọ̀ lọ́wọ́ tẹ̀. Tó ń ṣe eré ìdílé ayá ilé yìí, ẹ̀kọ́ wa ti fẹ́ mi àtiwọ́ náà pẹ̀lú ṣẹ́fẹ̀ dáwà sílẹ̀ àwọn ẹni yìí gbé tọ́lá tí àdáwò fẹ́ bá kàn má sọ pé kọ́kọ́ torí kó wọ̀ ọ̀mà kó wọ́n ti nù lọ ẹ̀yin ẹ̀dí sílẹ̀ wọ̀ tọ́lọ́wọ́ iṣẹ́ yẹn lè kó ta yẹn pátá òun náà ni wọ́n pè é wọ́n lè pẹ́ ìrẹ̀lẹ́ pé ẹ̀yin ẹ̀dí Jẹ́jẹ́ máa ń pẹ̀lú ọjọ́ tó ti níta kan nínú wa tí wà á yìí. Kò ní bẹ́ẹ̀ yìí. Kò ní bẹ́ẹ̀ yìí o, kò ní jẹ́jẹ́ súnmọ̀ wọn rárá pẹ̀lú. Irú àwọn ilé ìlànà àdáwò ti tẹ̀lẹ̀ láwùjọ wa dé. Ṣùgbọ́n àkókò àwọn tó ń ṣe bẹ́ẹ̀ káfẹ́ wọ̀ lọ tó ń táwọn fẹ́ jẹ. Torí bá àbẹ́ kó jọjọ, kò pa gbogbo bẹ́ẹ̀ ń gbà jọba ẹ̀sìn àwọn kó lọ́wọ́ kó lọ́wọ́ bẹ́ẹ̀ bọ́. àmì fámìlì bẹ́ẹ̀ wọ́n ti dàrú. àmì fámìlì bẹ́ẹ̀ tó kù jẹ́sí pé kò ní kòkò má. wọ́n lò lè láti kọ̀ sára o gbogbo ọdún ti bẹ́ẹ̀. ṣùgbọ́n ẹ̀kọ́ abẹ́kọ̀ ọmú níbi àyà eléyìí ni wípé àwọn àtijọ́ ẹ̀ wọ́n lọ jọ́nà wọ́n lọ ka àyà ìfún wọ́n ti kó máa àwọn àbọ̀n tẹ̀ sí wọ́n tá bára lè wò níbi ayà yìí ọmọ ní wọ́n wọ́n bẹ̀rẹ̀ àpẹẹrọ ìbí náà ní ọ̀rọ̀ yìí wọ́n á rí pé nínú ọ́ọ̀tì yìí nìyẹn ọwọ́ pẹ̀lú àìkú àná wọ́n ní àìkú àná àbúyẹ yẹtọ́ lọ àlàbà àṣà nítorí ọ̀gá lórí máa rí pa arákùnrin káàkó ọ̀dọ́gba ìdọ́wọ́ lẹ́yìn bẹ́ẹ̀ ọlọ́run àlejò alátẹ̀síwájú láti fún wa nírò pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńjọ́ náà náà ó lè kẹ́ ẹ̀bà yà bí lọ ọ̀rọ̀ máa nì náà. وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ fún wa nígbà arákùnrin náà ó ti sọ̀rọ̀ báwo béèrè lọ́wọ́ àtẹ́nu tọ́kọ́ máa wá lè lọ wípé tọ́lọ̀ sì lè gbà wọ́n padà sí. pé ọlọ́run lè dáhùn ọlọ́run lè gbà wọ́n padà tó ń bá lóhùn pé kó mẹ́ẹ̀. kó tó wá ti wípé arákùnrin náà yóò béèrè béèrè yìí ọlọ́run lè fi ọlá ó ń sọ lórí ànábì pé kébà yà ti lọ òkò wọn. Báwo ni ọlọ́wọ̀n bá bá àlejò ọlá yóò fi pọ̀nà màá wà tó ká ìyá àwọn méjèèjì látàgbọ̀ yẹn. Bó lọ́wọ́ ti fẹ́ pọ̀nà màá wá? Kábàámu bàá dà èyí máa nìyẹn. tí wọ́n tó padà ti gbèbè rí lẹ́yìn ìgbà tí wọ́n ti gbọ́ náà ọba gbọ́ tẹ́lẹ̀. Ọ̀sẹ̀ ìlú ẹ̀nà ọ̀rọ̀ tó wọn là á pọ̀. Àwọn bá sọ yìí wọ́n máa pàtàkì lóòótọ́ ó ṣe Wọ́n mọ̀ pé Ànábì wa Muhammad

ẹ lọ mọ̀ fóun ọlọ́wọ̀n ọba òun ní bọ́ àná mọ gbogbo ẹni tó bá jálábò gbogbo ẹni tó bá jálábò tó pátá wọn ò lè rí mọ̀nà wípé ìwà tí wọ́n wù yẹn ìwà alábòsí ni wọn ò sì lè rí ìmọ̀nà. ẹ̀rí gbólóhùn lọ́nà ọba àlejò alábọ́wí àbáwá ìmáàmù àlùbáwí ó ní lápò ìsìbáàbù tó lè yẹ yí pé kẹ́yífà yàdí lọ́wọ́ ìbáná mànáwù ayé jàhádà fàyẹ́tọ́ ayéláyá nílọ ọlọ́run ò ní fọ́nà má hmm? ọlọ́run ò ní fọ́nà má àwọn owó. àwọn ẹni tó ṣe pé wọ́n tún gba láyè lọ́wọ́ ọba gbọ́ wọ́n tún gba ìkọlẹ̀ sọ́dọ̀ wọn wọ́n ya bèbè rí sọ́dọ̀ wọn lẹ́yìn ìgbà tí wọ́n ti jẹ́ èyí tẹ́lẹ̀ ẹ̀rí wọ́n tún máa rẹ̀ nìyẹn gẹ́gẹ́ bá wọn alẹ́ gẹ́gẹ́ bá wọn láti mọ̀ pé àtìkù bá ààrẹ alẹ́ akọ́dún alẹ́ màá náwó láti ìlà akọ́dún ìbàlàmù ajáde pọ̀ nínú ìtumọ̀ ìpìlẹ̀ yẹn ó ní àwọn àgbọ̀rọ̀ nínú ìmọ̀ bàlágà. nínú àwọn tó lè lọ òun àti kó lọ sí náfíù kó lọ sí títí àmì ìdáná kó lè lọ ẹ̀kọ́ níbi. níbi wọn á ti tún bẹ́ẹ̀ ní àná jáhádà ìtumọ̀ rẹ̀ nìyẹn pípé ó ọba òní pọ̀ nàmọ̀ wá nígbà pé ìdàrí kìámà àwọn àkọ́kọ́ sọ wípé ìtumọ̀ yẹn ìjọ pé ìdàrí kìámà lórí wúlò fún wa pé ìfàyà ni lọ́rù. عباد الله في الآخرة قال الله سبحانه وتعالى القيامة إلى الجنة فطلع فطلع الجنة أي أو لا يأتي لا يأتي الله في الآخرة إلى الجنة هو لماذا الجنة يوم القيامة nínú túmọ̀ táwọn abọ́tẹ́ sí ìtẹ́gbọ́n kù nìyẹn kó wá ní sọ́bárí bẹ́ẹ̀ àwọn tàbí wọ́n mọ̀ fún àdégbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n mọ̀ kó ti ti ọlọ́run ní lóko ní wọn. wọ́n mọ̀ kó lòdò ní ṣùgbọ́n kò ti bẹ́ẹ̀ wọ́n kò fẹ́sẹ̀ sẹ́yìn wọ́n kò lóṣù láàbù wọn wà ọlọ́wọ́ àṣọpọ̀ àìpẹ́ wọn kọ́ ọ̀dáyà ní ọ̀rọ̀ ní fọ́nà gbogbo tó wájá lábò. Ọlọ́ni wọ́n rí dájáta, òun àná lè yí látàtà wọ ìwọ́lùmọ́lá ìgbàtọ̀wọ́ náà àjùmáyé. lé tí wọ́n jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tí wọ́n fa ìsìláàmù tán láwọn òṣè má. ọlọ́ni ẹ̀sán wa á náà lè lánà sáwọ̀ ọ̀rọ̀. ìgbẹ́kìmọ̀ sáànù ọ̀wọ̀ ọlọ́run náà máa jẹ́ tiwọn. bákan náà wà ní màláyíkà àwọn akẹ́kọ̀ọ́ ní pé ayé yẹlẹ̀ Umul malaika àwọn malaika yẹ́sùkámù mọ́ àtìlá àmẹ́ta àdéhì àwọn malaika ọmọ ni pẹ̀lú wọn wọ́n máa fẹ́ ọlọ́run pé ìrẹ́ ọlọ́run ní àwọn tó bá ní láì pẹ̀lú ọlọ́run tó rẹ̀ tó dùn mọ́mọ́ àti dáko ìdíjọ́ òdòdó ìdíjọ́ kúrú náà yẹn kéèyàn ọ̀dá ọlọ́run ọba kéèyàn kúrú mọ́mọ́ ó sì tún máa fi dáko òdòdó mẹ́lẹ̀ abẹ́ẹ̀dá

ìyẹn náà ní inú wà báyìí kí irú ẹni yóò máa kọ́ lọ́sẹ̀ yìí. irú ẹni yóò máa ń pẹ́ àwọn nǹkan bí ju gbogbo orú wà tó ń mú ìsàkà ní ọlọ́pàá lọ. Tábọ̀ bá àmàláìkà. Inú wọn bí àmàláìkà àmàláìkà wọn wá sọ pé ìdí ọlọ́pàá bá ń dá àtà sọ̀rọ̀. Báwa tó wọn jìnnà Bákan gbogbo àwọn èèyàn lápapọ̀, àwọn èèyàn tí ń tí ń jẹ́tọ̀ náà wọ́n bá yé àwọn náà máa bẹ náà pé ìrẹ́ ọlọ àdúgbẹ́. Báwa gbé wọn ta níbi áyà wọ́n ní wàhálà àjùmáyé àwọn èèyàn lápapọ̀ wọ́n máa sọ ife ìrọ̀lọ́ aláwọ̀ yìí mọ̀ ẹ̀dùn ara àmàtìlá ìmọ̀tòròdò níta àbẹ́kọ́ bí àwọn ìfẹ́ táwọn ìfẹ́ ilé wọn dákòókò ló ti dáná lọ́nà. Abẹ́ ọlọ́ọ̀bà lè fi aláwọ̀ yẹn máa níbẹ̀ àkọ́kọ́ òun ọlọ́wọ́ máa wọ́n fẹ́ ṣe wọn àwọn màláìkà àwọn náà máa kọ́ bẹ́ẹ̀ àwọn èèyàn lápapọ̀ wọ́n sí ọlọ́ ní kọ́ ní bí wọ́n ní nínú ìyàwó ọlọ́wọ́ máa wọ́n máa fẹ́ lọ fẹ́rẹ́ fẹ́ ni. kódà àwọn tá wọ́n á ní lásìkò ká sí wọn àti ìṣẹ́jú kúkú yẹ̀yà fún wa wọn àti ìjẹ́wọ́ ìdàgbà fún wa láì wọ́n tọ́ wọn àti ìkàbójú kò fún wọn máa jẹ ìyá yẹn lọ ni. kódà wọn àti ìṣẹ́jú àdúgbò wọ́n fẹ́rẹ́ abẹ́ta nígbà àwọn tó wọ́n bá ti lọ́wọ́ ìṣẹ́jú àdúgbò gbogbo wọn àwọn bá wọ̀ yìí wọ́n ti ṣe lè wọ́n kú sínú ìjọba Ayà tó tẹ̀lé. Ọlọ́run bá ilé kẹlọ́ bí yàrá títí. Elé, òun ni wọ́n padà kó dà ọ̀tá sọ ní ilẹ̀lẹ́ ní àtàbò. Àyàbà wọn tó bá tún bá ní báyìí sáàlì. Lẹ́yìn ìgbà tí wọ́n ti kọ́ gbogbo ilé. wọ́n wọ́n sàtúnṣe wọ́n burúkú òtí tó máa ń gbà ẹni ni. bẹ́ẹ̀ bá ti lọ tún bá lè fi ọlá nígbà tí ari bùnú ìgbà tó yìí ọ̀rọ̀ lè fi ọlá خالدين فيها لا يعقب عنهم العذاب ولا هم ينظرون Nígbà tó pọ̀ débẹ̀ ṣe á, èyàn máa fẹ́ mú ìdáná péré, kò ní ọmọ tó kò kẹta, wọn à ní jẹ ọ̀yà náà. Yọ wà bẹ́ẹ̀ títí, ẹ̀rú bá alhari kunu wẹ ẹrú eruba bẹ́ẹ̀rù tí wọ́n bá ọ ní ìjọ mi ẹ̀dàkùn etí mo sọ ẹ̀ bàbá béèrè lọ́wọ́ àtẹ́bí tí mo lè ráàánú ọlọ́run bàbá náà bá dáwí wọ́n ní wọ́tá àdìgá àmẹ́lẹ̀ na àti àbúlù tuwẹ̀ lọ́nà aláìkọ́ ìkùnfà nàkìmà nígbà tó fọ́yà yìí ó sábà tó ń nǹkan tó. bàá àgbàdo ọ̀tún mọ̀ wá ìfọ̀ mọ̀ wá wà ní ọ̀dọ̀ ọ̀kẹ́ni wọn bá ti ẹ bá béèrè lọ́wọ́ àtẹ́lẹ̀. a ń lè mi tọ́wọ́bà ǹjẹ́ ọlọ́ọ̀bà àdìsọ lọ́wọ́ sọ ẹ̀ lè ta kàyí kalẹ̀ ìṣe ilẹ̀ lẹ́bí ọ̀dà. wọ́n ní àwọn tí wọ́n kọ́ sínú ọjà àwọn tí wọ́n kọ́ sínú èkó ọ̀nà àwọn tí wọ́n kọ́ sínú ìgbésìnà sáàmù ọ̀nà àwọn làwọn tó fẹ́ wípé wọ́n bá tú bá padà níbi àìdá wọ́n padà wọ́n á sílẹ̀ ọ̀hún wọ́n á gbà tó ṣe gbogbo àwọn ilé ìtún wọn ti lọ, ọba alákòórí sì ni Ọ̀rọ̀ wa ni Nàlá náà dábàá lọ bá bẹ̀ ìmọ̀ ni. pé kí eléyìí ọdẹ ti gbọ́ ẹ̀ ní àwọn àdúgbò wọ́n wá sọ àwọn ọ̀rọ̀ rẹ̀ nínú àwọn ọ̀tọ̀ sanjọ́ náà lọ. wọ́n ní bàbá wà láàrin ó ń sọ fún ẹni tó wá dọ̀rẹ̀ yìí pé ẹni wá fún létí. wọ́n ìnàkà ìnàkà wọ̀ngọ́ọ̀lì má àdéhùn máa àní sọ̀rọ̀ pẹ̀lú ìwọ́n kọ́ wá fún mi létí bí òun máa ń kẹ́kẹ́ mẹ́ẹ̀kì wípé olóòdòdó ni ọ̀rọ̀ wáyé náà wọ́n kọ́ wá ní kọ́kọ́ wá wá ní wọ́n fẹ́lá ṣùgbọ́n ká o òbí ní ọlọ́run tẹ́ ẹ lọ béèrè lọ́wọ́ ẹ̀ mọ̀ mọ̀ pé láti àwọn ọmọ olóòdòdó ẹ̀ ń lọ. olóòdòdó wa fún mi tó máa jẹ́ sí wípé àtẹnu ẹ̀ mo mà yí pé òdodo náà ti lè jẹ. ṣùgbọ́n ká bọ́ọ̀bù tó wá ní ọ̀hún náà bá náà ti jẹ́ lọ́dọ̀ tó wà nínú àwọn àjọ ọ̀jẹ́ nù na áfíríkà kò sára rẹ̀. ọ̀rọ̀ ọ̀rọ̀ náà tó ló tẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta nínú àbẹ́tẹ̀ta wá pàtó ìrẹ́ tí wọ́n lọ tọ̀dọ̀ ànábì àti tọ́lọ́ wá pàtó tọ́lọ́ kékeré tọ́lọ́ táwọn wá ìmọ̀ tó wá níbẹ̀ lẹ́yìn arákùnrin náà jọ tó pé orúkọ lè gbé ẹ̀ múlẹ̀ ìjẹ́ òkúru táwọn wà yẹn ó wà lára ẹ̀. pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìjẹ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. nínú máa fi jẹ́ ìmúlẹ̀ pé gbogbo ẹni wá bẹ́ẹ̀ ní wá bẹ́ẹ̀ pa kẹ́kẹ́ ọ̀pọ̀lọpọ̀ jẹ́ káwọn bá tà tó ìtúbà lúlọ́gbó yàrá wa. Wọ́n bẹ̀rẹ̀ pé ìtúbà lúlọ́gbó wọ́n ní gbólógún ní ọ̀jẹ̀ láàárọ̀ tọ́ba jẹ̀ láàárọ̀ tọ́jẹ̀ náà kàtó ní oró láàárọ̀ pátápátá yóò tọ́ wọ́n jẹ́ bá màlíkà ọkùnrin náà láti inú ẹ̀mí ẹ̀ ní tútú báyìí Àti inú ẹ̀mí ẹ̀ ló ti wá.

àwọn tí ó ti ṣe lórí wà bí wọn àbáwa kọ̀tádà àtàbáwa hasan wọ́n ní ayẹyẹ ìta amẹ́ríkà tó tẹ̀lé wọ́n ní ayẹyẹ yẹn òun náà sọ̀ kalẹ̀ nípa àwọn yẹ̀wúdí tó ṣe rí pé ìgbàgbọ́ ọmọ tó wà ní ìwà ẹja tó ràn wá bá wọn. wọ́n kàfàrà pẹ̀lú àbẹ̀lẹ̀ ìwà ẹja. abẹ́yẹ wọ́n nígbà tó ń dá ìwà ẹja tó wá ní àwọn òbí. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka ìmọ̀ ọ̀wọ́ tó wà lóko ọ̀kan ẹ̀ ìyàtọ̀ wà ní ẹ̀wọ̀ ìyàtọ̀ wà ní wọn ẹ̀sìn yẹ̀wò níyà àti nàgbọ̀rà níyà yàtọ̀ àpẹẹlẹ. kódà nínú àlàyé pẹ̀lú ayàtà kàlánà ẹ̀ka mélòó bá wípé ní tẹ̀síwìrì wo òun ni ànábìwà mọ̀ọ́kọ̀ sọ́lọ́ bá wà lè gbọ́sọ́là òun ni wọ́n ti wà lẹ́yìn sọ́lọ́ bá wà lè kàtọ́nù ìyẹ̀wò sísà lẹ́bí àbúkọ́ ọ̀rọ̀ ìdàgbọ́ra. general tẹ̀síìrú wa àbíṣàkìlẹ̀ àm tí wọ́n wà níbi sọ́wọ́ bá wà nínú sọ́jọ́ bá bẹ̀rẹ̀ pé kúrò ìyẹ̀wò làbẹ́ ìgbẹ́dọ̀. lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ méjì ni tẹ́lú papọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀fẹ́ ń tẹ́lẹ̀ pé láwọn àgbà ara wọn kò rẹ̀ àwọn ọ̀rọ̀ ìṣàkìlẹ̀ àm àwọn ọ̀fẹ́ أنه نبي مذكر ونبي مذكر في كوبيتني أبدا وعليك في كوبيتني تو يسو إلى النبي يسو إلى النبي كان النبي صلى الله عليه وسلم أبدا وعليك bàbá àwọn akéde kàlẹ́ kéde ọ̀rẹ́ yìí àti adébẹ́lẹ́ yóò jẹ́ wọ́n àjẹsí pé wọ́n àti wọn àjẹkọ̀ọ́ ṣe wọ́n á ti wọ́n á ní àbíyàn wọ́n á ní wèrè abẹ́ ṣùgbọ́n àwọn ọmọ ọ̀fẹ́ lọ́dọ̀ wọn tó fẹ́ pé èmi arákùnrin náà bí arákùnrin kan bá pẹ̀lú bàbá àti àjò wọ́n ní ẹni tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ìyẹn àmẹ́lú ọmọ ani lọ́pàá nàbí yóò fà adáwò nàbí yóò fà adájìyẹ òkòròlóròkòrò lóòótọ́ ṣùgbọ́n sá bẹ̀rẹ̀ ọ̀nà àtìmọ̀ ẹ̀lẹ́kàmú mùwàjá àtọ́ ìlànà wọ́n ti sùn fáwọ́ ìgbàgbọ́ àwọn ọmọ wípé àwọn lárúbáwá ní ìkàlẹ́ lọ́wọ́ ààrẹ ààrẹ alẹ́ aláwọ̀ ààrẹ lọ́wọ́ ààrẹ ìyẹn ló wá wà pé pé lọ́tọ̀ ayé àwọn méjèèjì yìí ìgbàgbọ́ wọn yìí àtẹ̀sí wọn yìí lẹ́yìn tàbí wá sí a ẹ̀ kó kọ́ ayé kò sí múlẹ̀ dáadáa bẹ́ẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rú kí lápapọ̀ tó tó kéde níta àwọn ẹ̀kọ́ yẹn ọ̀ta ohun tó jẹ́jẹ́ náà lọ́sùn wọn. Kí ni jẹ́jẹ́ náà? Ọ̀rọ̀ prophet ni ṣùgbọ́n bàtà ìgbà tó wá sọ pé àmà àjẹ́kù òdodo tẹ̀ pátá kó ti lẹ̀ rọ ntọ́rọ̀ náà ti fi múlẹ̀ òun nìyẹn. akọ́kọ́ Muhammad ń kọ́kọ́ wá wà ní wọ́n fẹ́lá káàdì nàbí yá ńlá àbíyà òun náà nàbí ó kọ́ èyí ti fi áwọn olùnàbúwá غير وجه مصداقية ويكفي مصداقية فوق لا فرق لا نجد لو عرفت ولا يجب أن تكون له أبدا wọ́n àlè sàánù òdodo wọ́n ẹni kó tẹ̀lé ìwà ó tẹ̀lé ìwà ní pé tàmàyàwó aná káwọn ọ̀pọ̀ òmí yá ẹ̀fà ní ẹ̀lẹ́ náà mẹ́bí ọ̀nà ẹ̀sì tí òmí Ilẹ̀ àìmọ́kọ̀ látàrí yẹn yẹ̀m náà rú mílẹ̀ mùtó lè má sábà tì mọ́dá lè má sábà tì àbíyà. Àìmọ́kọ̀ látàrí yẹn kò lè jẹ́gà sí ọ̀rọ̀. Abẹ́ lẹ́nu ni àìmọ́kọ̀ látàrí mẹ́sì lẹ́yìn àìkúrá ìgbẹ́ta lẹ́sì máa ká. Àìwá máa kọ àdáyé ní kí màdá yìí. Àwọn àbẹ́kùn ẹ̀

fẹ́ àtẹ̀kọ́lé ti kéde lọ́wọ́ láti rí inú sábà kò bá ní wọ́n máa ń pè wá fún mi wà láàárọ̀ ó ti wá rẹ̀ kọ́nà ó wá fà ní ìmọ̀ ìpè títí wọ́n máa sọ ẹ̀yìn ọ̀rọ̀ máa rí bẹ́ẹ̀ ẹ́ kúl àǹtọ́lá wù inú sábà kò bá ẹ̀rí péjì tá pè ní bẹ́ẹ̀ péjì alákọ̀ọ́kọ́ قل أنزله الذي يعلم في السماوات والأرض إنه كان غفورا رحيما وقالوا أساطير الأولين اكتسبها فيكمل عليه بكرة وأصيلا قالوا أساطير الأولين اكتسبها فيكمل عليه بكرة وأصيلا قل أنزل له الذي يعلم السر في السماوات والأرض إنه غفور رحيم وقالوا ìyẹn máa ti kọ́ ìpìlẹ̀ na sábà wọn àwọn ìṣẹ́lẹ̀ ní wọn wọ́n ní ní ọ́dá àbúrábí tó jẹ́ ìṣẹ́ta ńlá kò ní sàrọ̀ wọ́n ní àdápa àdápa lọ́pọ̀ láti dùn wọ́n sọ pé kéde òní yá ẹ̀sìn ọ̀nà tó kàkà ẹ̀sìn ló ń gbé kéde olóhùn gan fún ẹ̀ ẹ̀wò wọ́n ní wà á náà èyí ká òun ní àtọ̀rù wọn. ó wá ń pa àwọn kan mọ́ra àwọn èèyàn ni wọ́n wá kó lọ́wọ́ àwọn èèyàn kan àwọn ni wọ́n bá kọ́ bí wọ́n ti ń pè fún wọn wá jọ ń kọ́ lẹ̀. فقد جاءوا ظلما وزورا ọlọ́dẹ̀ tí wọ́n sọ yẹn etí ò lè rí bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ irọ́ lásán ni tí wọ́n pa láàlẹ́rì pàkọ́ọ́lù wọn náà ni wọ́n tún sọ yín ká bá ti rò láwà ní ẹ̀jẹ̀ ilé ẹ̀ má ta lóhùn jàre nǹkan ní. Táyé ti ń sèyẹn ẹni kọ́ọ̀pì ẹ̀ láti dìkan ni nípa láti mú kọ́ọ̀pì ẹ̀ ni. ìtàtàbà á wọ́n mọ̀ wá pè fún báyìí àtúmọ̀lá àdé ìgbìmọ̀ àtàwọn àtúndà wọ́n máa fẹ́ kọ́kọ́ wọ́n máa pè fún ní nàìjíríà tìrọ̀lẹ́ amẹ́ríkà. wọ́n wá pèsè fún ẹni pé múlá ń sẹ́lá òun nàìjíríà alákòóso ọ̀sẹ̀ sọ́lá wá tọ̀rọ̀ àwọn ọba tó nímọ̀ nípa àkọ́kọ́ tí ń bẹ ní sẹ́mà àti tí ń bẹ nílẹ̀ إنه كان غفورا dájúdájú wọn náà ọba tá yìí ọba alákòóríkì ni ọba tuntun máa ń ṣàánú ẹni ni eléyìí ó sọ èsì lórí tí sọ pé wọ́n àwọn náà fúnra wọn wọ́n ti jẹ́wọ́ nínú ọ̀rọ̀ wọn náà tẹ́lẹ̀ wípé ní òmíyà ni ìyẹn ni arákùnrin ta pè ní Musa gbọ́dọ̀ mẹ́mọ́ tóun ti sọ pé kò lè dá ìmẹ́bí ọlọ́ abẹ́ ìgbà. ṣùgbọ́n àwọn ọkọ̀ wọn pé ọlọ́run tó sọ bẹ́ẹ̀ tó ṣe é bẹ́ẹ̀ ní tìmọ̀ tó fẹ́ mú jáde ara ìgbà nìyẹn. ó lè máa jẹ́ báwa tí wọ́n mọ̀ àyà tí ó máa tẹ̀lé ká padà òun ni 90 níbi tọ́lọ́ ọba àti ìfúráṣẹ́ máa díẹ̀ múlẹ̀. àwọn tó bá wá tó ti lórí kúkúrú wa tí olùyẹ olùyẹ kọjú wa ẹgbẹ́ gbogbo tí wọn bá ń bí lọ́wọ́ bí ẹ pàtó gbogbo àwọn ìwà ẹ̀jẹ̀ ìwà yapa àti ọlọ́run lè tí wọn bá ń ṣe lọ́wọ́ bá fi lé ọlọ́run bá lè fi ọlá yóò ti ṣàtúntò ààrẹ olórí fi hàn. èyí tó ti ṣe ní kọ̀kọ̀ sẹ́ni fọ́ ọ̀nà ọlọ́run bá ti fi yẹn lọ ẹgbẹ́ ọ̀nà kan àbọ̀ láti fi hàn kó ti bọ́ láti fi wọ́n jáwọ́ mẹ́ tó wù ní ẹ̀rọ ọgbọ́n ní àforíjì ọlọ abẹ́rẹ́ bàtà lánàá rẹ̀ gbogbo wa náà lápapọ̀ fún ọkọ̀ ọ̀sẹ̀ lórí àforíjì ọlọ òun yà lórí àwọn ọ̀sẹ̀ ọ̀sọ́ ọ̀lọ́ wa láti fi ṣẹlẹ̀ Muhammad wà ní àyè wà fẹ́ wà fẹ́lẹ̀ àti ìwọ̀n àti ìjọba náà 你给我唱首《红颜白发情》，我给你唱。